àwọn ìlú míì tó wà ní nàìjíríà ẹnìkan náà ni màá kọ́kọ́ ń tẹ̀ kó tó di pé àwọn èèyàn yòókù máa dé bá wọn lẹ́nu ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn ibi tí ìlọrin wà lónìí ilẹ̀ bàrúbá ni ní gbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ nítorí pé ọ̀ranyàn tó jẹ́ ọ̀kan nú àwọn ọmọ Odùduwà tí ó dìde pé òun fẹ́ lọ gbẹ̀san bí wọ́n ṣe lé bàbá àwọn kúrò ní ilẹ̀ lárúbáwá tó wá sígun pé òun lọ ọ̀nà lẹ apá bíi ló gbà láti Ifẹ̀ nígbà tó dé òde Ọya àwọn tápà wọn jó rọ́nà lọ kò wá lè padà sílé. Si nítorí ìtìjú ó wá tọrọ àyè lọ́wọ́ ọba alẹ́ bàrùbá ìgbà náà torí pé orí ilẹ̀ wọn ni ló wà pé kán dákun kán gbà òun ní àyè kóun ó tẹ̀dó sí ọ̀dọ̀ wọn ń bẹ̀ ọba bàrùbá wa fún láyè pé ò láti bí lọ ibi tó bá wù ẹ́ ni kò lọ tẹ̀dó sí gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá lónìí láti Ọ̀yọ́ Ìgbòho ṣákí ni títí gbódògbòmọ̀ṣọ́ ilẹ̀ bàrùbá ni ìlọrin náà jẹ́ apá alẹ́ bàrùbá náà ńgbà náà àwọn bàrùbá ni wọ́n sì kọ́ wà nílọrin ibi táwọn bàrùbá yẹn wà lásìkò gbà yẹn wọ́n sì ń pè ní bàrùbá títí dòní àgbẹ̀ ni wọ́n ń ṣe àtàrè ni wọ́n ń gbìn sọ̀tìmọ́ pé igbó ló yíká gbogbo ìlú ńgbà náà ọdẹ Yorùbá yìí wá ń dẹdẹ bọ̀ èyí tí wọ́n ń pè ní òjò gẹ́gẹ́ bí ìtàn tí a mọ̀ irin náà fi ń ṣe àdá náà fi ń ṣe ọ̀bẹ náà fi ń ṣe ọ̀kọ̀ tí àwọn ọdẹ máa ń sábà lò láyé ìgbà wọn kò fi bẹ́ẹ̀ sí ìbọn lásìkò ìgbà náà so ibẹ̀ náà ti máa ń pọ́n ọ wá rí òkúta ńlá kan tó ṣe pọ́n àwọn nǹkan irin yìí bí àdá ni bí ọkọ̀ ni bí ìdá ni nǹkan kan àwọn àlè máa wá sábà wá pọ́n kínní ẹ̀ ń bẹ́ẹ̀ bí tó ti bẹ̀rẹ̀ nu wípé yóò wá dúró ńgbà míì yóò dúró ń bẹ́ẹ̀ fúngbà díẹ̀ kó tó tún lọ yóò tún dúró fúngbà díẹ̀ ah, ìbẹ̀ wá rọ̀ lọ́rùn wá bẹ̀rẹ̀ sí fibẹ̀ ṣe ibùjókòó níbi tí òkúta tí à ń wí yìí wà òkúta yẹn gbà tó jẹ́ pé wọ́n fi ń pọ́nrin ni wọ́n wá ń pè ní ìlọ irin tọ́wọ́ pé ọlọ ọlọrin ọlọ ata ọlọ gbogbo oríṣiríṣi ọlọ la ní so ìlọ ìlọrin àwọn kan ní ibẹ̀ ní ìlọrin ti gún orúkọ ẹ̀ láwọn kan ní ìlú erin ni gẹ́gẹ́ bí ìtàn tó wà ńlẹ̀ nítorí pé lóko erin ní 1924 àdúgbò tó ń pè lóko erin ní lónìí ibi tí stadium wà Kwara State Stadium ibẹ̀ lóko erin ti bẹ̀rẹ̀ wọnú títí tó fi lọ dé òṣèré ibi tó ń pè lóṣèré. bá a bá ń sọ̀rọ̀ bí ìlú Ìlọrin ṣe ṣẹ̀ ta ò tí ì dárúkọ Àfọ̀njá ìtàn náà ò tí ì fẹsẹ̀ múlẹ̀ ta ni Àfọ̀njá ipa wo làfọ̀njá kó nínú bí Ìlọrin ṣe wáyé báwo gan ni orúkọ ìlú Ìlọrin ṣe wáyé. sẹ́rí Àfọ̀njá a ti sọ wípé àwọn bàrùbá ni wọ́n kọ́ wà ń lọrin a sọ wípé Òjó tó jẹ́ ọdẹ òun náà wá ó tẹ̀dó síbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti kọjá ni bàbá tó bí bàbá Àfọ̀njá tó wá sí Ìlọrin bàbá tó bí bàbá Àfọ̀njá yìí wọ́n ń pè ní paasin alápàsìn ẹ̀wọ̀n ẹgbẹ́ ń bẹ bẹ ń bẹ paasin ni bàbá tó gbá fọ̀njá òun ni a gbọ́ gẹ́gẹ́ bí ìtàn òun ló kọ́ wá sí Ìlọrin lásìkò Baṣọ̀run Gáà ni bàbá tó bí bàbá àfọ̀njá wá sí Ìlọrin apàsìn yìí alápàsìn yìí ó jẹ́ kan nú àwọn tó dìde ogun àbí ọ̀tẹ̀ sí Baṣọ̀run Gáà lórí pé Baṣọ̀run Gáà gẹ́gẹ́ bí ìtàn ilẹ̀ Yorùbá ó gba agbára púpọ̀ nílẹ̀ yorùbá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ aláàfin ló pa ló tún fi jẹ gbogbo olúwa dìde sí i bàbá bàbá àfọ̀njá yìí tí ń jẹ́ paṣin ó jẹ́ kan nù wọn bẹ̀tì lọ́rin lòún wà wọ́n wá mobilize gbogbo àwọn akin nílẹ̀ yorùbá láti dojúkọ Bàṣọ̀run Gáà Bàṣọ̀run Gáà yìí wá inú wá sí òbí pé à alápàṣin ó wá rán àwọn ọmọ ogun wá pé kí wọ́n wá mú wá láàyè àbí kan pa bàbá tó bí bàbá Àfọ̀njá yìí wá sá lọ sí ọ̀là ibẹ̀ náà débà tí wọ́n pa síbẹ̀ àmọ́ bàbá tó wá bí Àfọ̀njá Àlàgbín òun yè nígbà tí gbogbo rògbòdìyàn lọ́lẹ̀ tán lòun wá wá sí Ìlọrin bàbá yẹn ni ó bí Àfọ̀njá gẹ́gẹ́ bí ìtàn kan tó wá di pé àfọ̀njá fúnra ẹ̀ wá di ògbóǹtarìgì ológun arí tí wọ́n fi jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò ilẹ̀ yorùbá àfọ̀njá yìí pẹ̀lú aláàfin wọ́n tún padà tà sí ara wọn lórí pé gbajúmọ̀ ẹ̀ wá fẹ́ pọ̀ ẹ sì mọ̀ pé ọba méjì wà ń lu kan yìnyín náà fẹ́ gẹ́gẹ́ bí olórí ogun alágbára kan ni aláàfin wà dìbámú Eh, àfọ̀njá náà wà dìbámú gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò nígbà tí kìnìún wá dé láàrin wọn wọ́n wá ń dẹra wọn ó padà dìjà ó fẹ́ dìjà ní kúkúrú dá àfọ̀njá eh, eh, orí ẹ̀yìn aláàfin ìjọ náà aláàfin míì tó tún wá tó tún wá jẹ àfọ̀njá ò fẹ́ gba tiẹ̀ ibi tíjà ti dénú torí pé ọba méjì ò lè wá lù torí pé wọ́n sígun wá so ńgbà wọn wá ń sígun bọ̀ wá bá àfọ̀njá àfọ̀njá yìí lásìkò ìgbà tóun jàre ọ̀nà kakanfò baálẹ̀ ògbómọ̀ṣọ́ baálẹ̀ ògbómọ̀ṣọ́ òun ni igbákejì ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò baálẹ̀ ògbómọ̀ṣọ́ yìí àfáà límì jẹ́ aláàfáà rẹ̀ lógbómọ̀ṣọ́ ọ̀rẹ́ sì lòun pẹ̀lú àfọ̀njá nígbà tán wá ń sígun bọ̀ òun ló wá ta àfọ̀njá lólobó pé òun sì láláàfáà kan o tó jẹ́ pé òun ló ń bá òun ṣe ájò tí ogun òfin rẹ́yìn òun tógun òfin rógbómọ̀ṣọ́ jẹ dòní ogun òjògbómọ̀ṣọ́ rí atóyè jẹ atóyè jẹ òun ni baálẹ̀ ògbómọ̀ṣọ́ jọ nítorí pé baálẹ̀ náà ń jẹ lógbómọ̀ṣọ́ kì í ṣe ọba ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun ló wá ṣe alárinà láàrin àfọ̀njá àti àfa àlímì táàfà àlímì fi wá wá sí ìlọrin láti wá ṣe àjò fún àfọ̀njá nígbà tí òjò òjò agùnbánbárù òjò agùnbánbárù yìí ọmọ Baṣọ̀run Gáà ni tòun ló ṣígun wá láti wá bá àfọ̀njá táfọ̀njá fi ké sí àfa àlímì wọ́n wá bá ṣáájò ọlọ́run sì ní kó ṣẹ́gun so pé tí wàá di pé ah, bàbá yìí má lọ kúkú dúró tì mí nítorí pé bí àwọn Yorùbá ní bí inú ò bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà àwọn tó ń dìtẹ̀ mi yìí tó ń bínú mi yìí wọ́n sì wá bó bá lọ wọ́n lè tún padà wá dúró tì mí ṣùgbọ́n ṣe di pé àfààní mi dúró ní Ìlọrin nù kó tó padà wá rán ni sí àwọn ọmọ tiẹ̀ tí wọ́n fi wá wá tó fi wá di pé wọ́n kúkú fi Ìlọrin ṣe ibùjókòó.